This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.markwatch.com slash donation. ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته أمني أبني أجني إتا ya ní ìlú rẹ̀ ní inú ramadan inú ra àkàmì àtẹ́tẹ́ orí ìrìn orí òjò ní ìjà anáfẹ́rí ìgbàláìka ya ní ìlú náà ní inú òjò wa rẹ̀ kí ká ìlú náà mórí ìlú ìyá kọ̀tínú ìyá ìgbà ọ̀rọ̀ mórí jẹ́rìí ọdún ìlú ìsúnmù. أعوذ بالله من الشيطان الرجيم الذين يحولون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المر ذلك بأنهم قالوا إنما البيع الله البيع وحرم الربا فمن جاء بموعظة من ربه فانتهى فله سلف وأمره إلى الله ومن عاد فأولئك يتق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أمين إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا تفعلوا تعملوا بحرب من الله ورسوله وإن كنتم فلكم رؤوس لا تظلمون ولا تظلمون وإن تصدقوا خير لكم إن كنتم تعلمون لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه، آية آه. ان شاء الله انا بيضايا في مولي وسيم ana onye siketiri lugata wasila aji ni disọtí ni lugata agi hẹ́ẹ̀sì wọ́n rẹ̀ rọ̀rọ̀rọ̀ wọ́n ní àjọsí ni wasila wele ìwé faman abọ́tọ́ á ìnàmà yóò gbòtí ó alànà fún ومن تأخر إنما يتأخر عن نفسه ومن بطع به عمله لم يسر به نصب أقول إيه يمشي عنده والله إيه يمشي الله رسول مدينة ومدينة أبو موسى عنده إني ربا ọ̀zọ́lọ́run fún ẹ̀sùn náà ní gbẹ́sẹ̀ ọkùnrin àgbáṣọ táwọn ẹ̀sẹ̀ mílíọ̀nù mùsùlùmí. sọ̀dọ́nì dídá ilé ìgbà ìyá ti ààrẹ tó ń já mú kẹrẹ́ yìí. ajínlẹ̀ èkó ààyè nọ̀nà òwò ọdí ikú bí ikú rẹ̀ ẹ̀sẹ̀ ńlẹ̀ ìgbà ọmọ yìí. because until Muhammad sallallahu alaihi wasallam. Okay, one unit of riba, one kobo of riba, one fulis of riba, one dala anza dala wani ni jẹ kobo na ẹni dala one dala of riba ọtọ wa yẹn lọ anayi ni kékeré ní kúrẹ́ yàrá jọ wà nàmà yìí ohun tí mo rí kúrò alẹ́ ìfẹ́ náà rí ilé ni mo rí ká ọ̀rọ̀ mímí aná ìka ìyọ̀nà ìyọ̀bá ìgbà ń gbèdì sẹ́wọ̀n jù. Màá kí ìyọ̀bá ìgbà ń gbèdì sẹ́wọ̀n jù ìyọ̀gbánygbá ọ̀yẹ́ ẹ̀rọ àmùtá kẹgbẹ́ lórí ìrètí ọ̀ẹ́wọ̀ tó ayẹ̀ ètò ìlú. wọ́n àwọn ọmọ ilé ìlòlè ìlòlè ìlòlè yìí. Oyi ẹ̀rọ èyí bá gbúrẹ̀ anamíbi ayé ẹ̀ta rẹ̀ wọ́n ti ń jẹ̀ wá wà bọ́ọ̀lù àbọ̀lù don ko wani ta ayi ne ne ban je je ne ne ne ban ana ne ne ban ne ne ban ba in yi ne ne ne ta wa ga da yi ne an wala na ce yau da islam ko yau ko na ne aure ko na aure ko na ta mahara ana ke yaro gífù ọdún ẹlẹ́yẹ ìrìnsẹ̀t wà á pẹ̀lú ìrìnsẹ̀t nìkan ẹ lè ní ìṣòro fọ́ọ̀rọ̀ Ìkẹ́ ìrọ̀kọ́ ìdòdò ìlú òyìnbó yà náà ọ̀dọ́ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ nìkan ọ̀nìjẹ́ tí wọ́n jẹ́ ìjà ọ̀nà yìí ọ̀nà kọ́nà fẹ́rẹ̀ fẹ́rẹ̀ àkọọ́lẹ̀ tọ́jú ìtọ́jú. Àwọn náà ní ní ọlọ́rẹ́ àwọn àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ tọ́jú ìtọ́jú. Ẹ̀sẹ̀ ni dọ́rẹ́ bọ̀ lọ́dọ̀ wọn. À ń tú àná. Ẹ̀yọ́ bẹ̀rẹ̀ fún dáhùn ọmọ bẹ́ẹ̀ ló ní ìjọ. Bí wọn náà yìí lè máa yẹ sí àwọn ọ̀rẹ́ wọ́n ti máa dín àlá lọ́sẹ̀ lè máa yẹ sí àwọn. Na ọ̀sán náà bẹ̀rẹ̀ mọ́lẹ́ gbádùn sí ìjọba pẹ̀lú ìjọba ìfẹ́ ọ̀nà ìjọba ọ̀hún aláìsí àbúlá ní ọmọ ọmọ báńkì tó rẹ̀ wọ́n lọ. wọ́n ní kùnà sáà ní islam ọ̀rọ̀ kan àwọn ìgbésẹ̀ ọ̀gá alẹ́ ọ̀sán. àmọ́ sàárì ìyàbẹ́ náà wọ́n mọ̀ báwo wọ́n ìpẹ́ lára ọ̀rọ̀ náà wọ́n náà wọ́n ẹ̀dẹ́ mọ̀ mo ìná gbọ́ ọ̀rẹ́ rẹ̀. Gbàgbé ẹ̀rọ ìwọ̀n wọ́n tún mú tòlọ̀ bọ́nà lé ìfẹ́ dáwọ́ ìdáwọ́. Olówó ìlú ní gbogbo ọ̀pọ̀ ní ọmọ yẹn orí òdòtárẹ̀ ìlú ìjọba ìjọba ìlú àti ọ̀rẹ́. Olówó ìlú iná ní ilé nípa ìkórè ìfẹ́ náà. Ẹni orí wàhálà náà ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ìbọn náà anan ko mun ban da yan ribono ana man ni ana man no ala jan ono oda jan ana bimana ana ke he mane abahu saka man no ala ba madina ba madina ne na da ala wọ́n ní ìgbà ìdúró rẹ̀ bam bam bam ẹ máa pa ṣùgbọ́n ìgbà bẹ́ẹ̀ ló kọ́ ẹ̀ka rẹ̀ sáwọ́dí ọ̀nà mẹ́rin kọ́ wọ́n ń tọ́jú ọ̀sẹ̀ á ní ìgbà náà wọ́n ń bọ̀ then we is fooling you. ọ̀pọ̀lọpọ̀ ní àlẹ́ àti ìgbà náà kọ́ ọ̀nà ọ̀gbẹ́ni sẹ́ẹ̀dá ń bẹ̀ pẹ̀lú àwọn. because ربحنا هذا كله يكون من الجنة اللهم دم الجيش وتقول أقوال دم الجيش ربحنا لا دم الجيش لا دم الجيش Dúró sáré ìdè ilé ìgbọ́nà dúró. Dárò wá. Ẹ̀hó àrùn òjá ń bíbí à áàkà kì í gba ẹni mọ́lẹ̀ wọ́n kẹ́ ń lọ bẹ̀rẹ̀ because ọ̀rọ̀ ìdí ọ̀nà ìdọ́rọ̀ ayé ọ̀dá ọ̀nà tó darí lọ sí ọ̀dọ́. Ilé ìgbọ̀nà wà ní kàrí mọ́tòrò bí o ti àrùn àrùn ọ̀dá ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ Dr. Ahmed Dr. Ahmed ọ̀ní ìlòjì ní òṣèlú bíi ṣẹ̀rí àwọn islamic university bíi ọ̀rẹ́ ìwọ́n àti ọ̀pá ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ìgbà ẹ̀rọ ọ̀rẹ́ ìgbà kan kóbìrì ọmọ rẹ̀ bámu sábà fẹ́ẹ̀sì náà ọ̀rẹ́ àtẹ̀wé ń jẹ́ ìgbésẹ̀ pẹ̀lú wáyé ìgbà international dáhàlì tí mo dédà dédà ní èyí kọ̀kan tí mo ti lọ sọ́la ọ̀bọ̀ ọ̀tá ẹ̀ kò mọ̀ bá wọn náà náà bí wọ́n ti mọ̀ra ọ̀hún gbẹ́tẹ̀ wípé báyìí kọ́ ọ̀nà ọ̀nà òní ẹni jẹ́ nǹkóòtù mọ́nà mi náà bẹ́ẹ̀ rẹ̀ náà ìgbọ́nà yọọma ta ọ lórí ìgbòdà mùsùlùmá yìí ìgbà anáìka àbọ̀ rẹ̀ ẹlẹ́bí ní kí ẹgbẹ́ anáàbọ̀ rẹ̀ ọ̀nà òkè bẹ́ẹ̀ ọmọdéwọ̀n bá rẹ̀ ọ̀tá láti àtẹ̀lẹ̀ ìgbà àbọ̀ ọ̀bá mọ̀dọ̀ ọ̀bá aláàrọ̀ abin da yin da abu an fa su ta haka amma ba mu ta aiki doka ma ta yan da yana da yi wa ta ra mu yan da ga wa da an ta wa mu wa ta ra marka mu mu ya wa ta ga 300 wa ta ra marka mu mu ya wa ta ga 300 ẹwọn ìjọ ni mọ́nú rẹ̀ ta ṣe ọ̀rọ̀ rẹ̀ tó wá ń dáhùn èyí ọ̀pá àti ọ̀rẹ́ dàpọ̀ tó fẹ́ ń dáhùn rẹ̀ pa. Bí ẹ̀kẹ́ ẹ̀nàmúná gbọ́ ọmọ tó ń pè ní ìjọ rẹ̀ ọ̀tá náà rẹ̀. Ìdìbò náà ní Nàìjíríà náà mú dáhùn. Nàìjíríà náà ọ̀nà mẹ́rin ọmọ ní mo sọ̀rọ̀ èmi ìjọ ìjọba ẹ̀dẹ́ mi ìgbà. Bí máa ná Nàìjíríà rẹ̀ ọmọ ní buhari ọmọ ní nàìjíríà ẹ̀dá ẹ̀yìn ọ̀sẹ̀lẹ̀ fẹ̀táwọ́ kàfìrẹ́ ní ọba àbájọ ní ọ̀nà òbíbírí àtọ́mọ̀rẹ́ náà àtẹ́wọ́n náà anágbọ́njọ́ nàìjíríà ń da ẹnẹ̀kọ́ ìlànà náà ó tọ́ ní nàìjíríà náà máa ní èdè láti nàìjíríà sábẹ́ ìgbà ẹ̀tọ́ rẹ̀ sọ fún ọmọdé ọmọ bá yàn ẹni èyí ni ìjọ wọn jẹ yóò ìjọ ní àwọn agbọ̀dọ̀ àǹtọ́mẹ́ríkà tó èdè jẹ́ àwọn ọmọdé ẹ̀wọ́n ní kìí ọdún èrè mẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́sẹ̀ ní ìfúnpẹ́sẹ̀ kìí lórí kọ̀wọ́dá ẹ̀mẹ́ international money flow bank kọ̀wọ́dá ẹ̀mẹ́ flow so anọ́rọ̀rọ̀ rẹ̀ rẹ̀ láti àkọlù ìgbéga àbọ̀ àfọ̀ mọ̀bọ̀ àfọ̀ àti rẹ̀ rí ìjọba ìtẹ̀ta àmọ̀lùbáì náà ayé mọ̀lùbáì tó débẹ̀ rẹ̀ tó sọ́nà ayé ìrìgbà ìjẹ́ náà kò sẹ́ kẹ̀kẹ́ ní báńkì àbí ìgbà náà náà ìrà wọn wọn náà yí kúlẹ̀ ojú ẹni òkú lè bí ẹni kẹ́wọ́n yí kúlẹ̀ ojú ẹni òkú lè bí ẹni ini islam international islamic congress madina ila na ka ẹ ṣe ilé ojú ìgbà tó lọ ọkàn yẹn wọlé ààrẹ dábẹ́ ìjọ ìkàjọ wọn wà máa kàtà ọ̀nà yọ̀nà àkùsí orí kò fún ní ọjọ́ ẹgbẹ́ mi olórí olórí ẹ̀lẹ́yìn náà lóbi nǹkan náà ẹ̀ǹkan tó náà yìí ìgbà rẹ̀ ṣe gbà ìpàkà tó ilé tó múri kà ẹ́ ní rìbá náà ló tó múri kà àánà ní wáyé tó dà bàbà ńkó ìmáàná di exchange good for good exchange of good for good ọ̀pọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀rọ̀ wa ẹ̀ka ẹ̀rẹ́màṣẹ́ ra exchange báyìí ẹ̀rẹ́màṣẹ́ ẹnu exchange ọ̀gá ara rẹ̀ ẹ̀tọ́kọ̀ ẹ̀rẹ́màṣẹ́ exchange. But you know, you know, you can have absolute back. In which you can trade, you know, something. On the economy, in Western ideology, can you not tell the family is back? Because in economy, ah, that's what you say, I it's in the story. And every story is in the story. In Islam, 100% is riba ọ̀ntún lọ́tọ́nà àdìgbò sọ́hìn ọ̀ka yìí wọ́n ti gbé ìjọba àbọ̀dẹ̀ ní olùbátọ̀ lọ́ka ọ̀yìn bàtẹ́ ẹ̀mbọ̀ wá ọ̀rẹ́ ìyá dáná ìyá bí àtúntò tọ́lá àtúntò tọ́lá ráìsà mi ráìsà ọ̀yìn. ọkùnrin ọ̀rẹ́ rẹ̀ dá àhánà lè tó dọ̀rẹ́ wà ní náà ìdọ̀rẹ́ àtó ìdọ̀rẹ́ àtó àjọ ẹ̀wọ̀n náà ń sá ní mẹ́sẹ̀ òní tàn ẹ̀rọ ìsàmì ọ̀ òtítẹ́ gẹ́gẹ́ dọ̀rẹ́ tó náà tó náà òkú òtítẹ́ gẹ́gẹ́ àìsàn ìsàmì náà ti bọ̀ sí ìjọba. bílẹ̀ àlọ́ alẹ́kùnrin ẹ̀dọ̀ nàìjíríà ní ọgbà kàrọ̀ ọ̀dùn ndị ń gbin ọmọ rẹ̀ wọn ọ̀nà ọ̀nà pọ̀ náà ndị ló sọ̀rọ̀ ẹ̀ ọmọ don tó mú ká alimis obìnrin ẹn sọmọ dà tó gẹdẹ ọrẹ tẹ n sọ náà rẹ ọrẹ náà kọ ní tíráì tó fẹ sí two kilogram ọrẹ tíráì tó lérè rà two kilogram alimis obìnrin anọ for anọ ẹza for ẹza rice for rice the same amount for the same amount alimis obìnrin. نتم الكبكاية والحنسة بالحنسة الكمان أنا أظنها نبدأ بلن حلال هو الكمه والتمر بالتمر دليل ودليل والشعير بالشعير بالي وبالي يعني يجب أنا ضعيف ومن مثلا bẹ bẹ eyi na nkene nati ẹbi na nkene wẹ akọ jooro ko jẹ mẹyin ọbẹ mi abẹ bu na nkene. lọ́tọ́ mi kò wọ́n mílíọ̀nù mo ti ní mi anọ anọ sọdáàmù àwọn ará mi fẹ́ẹ̀ ife ẹ̀ nínú ọ̀nìrí ọ̀tún mi sọ̀tọ̀ náà ọ̀dọ́ sí ẹ̀rọ agbóyún ọ̀tún dọ́ka azahabu azahabu gold gold oho wàákà one point gold lọ́nà náà ní original gold the same place of gold for another thing here gold well fit for the food silver gold the same thing. Ọ̀sán náà máa tẹ̀wé nǹkan máa ẹ̀kọ́ ẹ̀rọ dé ní àbùkù ọ̀sán mi dáhùn bẹ́ẹ̀ ọ̀ní fìdíhù ìgbà ọ̀ní àwọn. and wàá lé ní mistake rìbá gbọ́. àti inú mọ̀ ní mọ̀ ní mo sọ̀rọ̀ sọ̀rọ̀ wáyà ní fúláwọ̀n àti ìsìn wáyà ní wáyà ní fúláwọ̀n àti ìsìn. but àgùnkàdé ọ̀kọ́ ní fẹ̀rẹ̀ hàn rìbá fúláwọ̀n rẹ̀ yìí. àtà wẹ̀rẹ̀ ẹgbẹ́ ara mẹ́tẹ̀ẹ̀ náà tó yé ní ìdílé náà ọ̀nà mọ́tò mọ́tò ní hmm? ní ní ìṣòro bá. báwo bí o bá wọn tẹ ọ bí wọn àyè bá wọn tẹ ọ. wọ́n á mú kọ́ fún ọ̀dùnkè yàwá dáadáa wọ́n á máa mú kọ́ àánú àbúkọ́rọ́ mọ̀ amẹ́ ara àgbàdà gòkè àgòkè wa mọ̀ hàlà ní everything ẹ̀kẹ́ ní wàá jọ ìdíje ọ̀rẹ́ lẹ́sẹ̀ one to two máa wàá mú kọ́rọ́ hundred naira ẹ̀wà tó wà á gàrí ìwòsàn àrùn ọgbẹ́ náà ayé kàkà ayé kàkà one fifty days kó wà á gàrí ìwòsàn àrùn ìmọ̀ àná ẹ̀wọ̀n náà ń kọ́rọ́ nínú náà dẹ̀ ọ̀sẹ̀ hundred naira bẹ́ẹ̀ ọ́nì ọ̀nà yóò fún yóò fún fifty naira kódà bí wọ́n á mú kọ́ one thousand five yọ there was one thousand don six five hundred all the smart people then ìwé ìlérí rẹ̀ kọ́ mi dà wọ́rẹ́ amata mi gbọ́ owó ìwé ìwé ìkúrò mú un wọ́n bẹ̀rẹ̀ bí ní ìkúrò mú báwò ìwé ìlérí rẹ̀ kọ́ mi dá ẹ̀kọ́ mi kúrò mú un wọ́n yà ẹ̀kẹ́ ní ìjọba ẹ̀kọ́ ìfẹ́ lọ́kẹ́ yẹn rẹ̀ kẹ́kẹ́ náà dáwọn ẹ̀wọ́n náà nìyí là then ọ̀rọ̀ náà ìyá náà bẹ̀rẹ̀ kan ẹni tó ti ní ìyàrá náà ìyá náà bẹ̀rẹ̀ ọ̀wọ̀ wàhálà ló mọ̀ ní ló wẹ́n nínú then pẹ̀lú ẹ̀rọ òkè ẹ̀mọ́ náà bẹ̀rẹ̀ ìkórè ìjà bẹ̀rẹ̀ ìjọba so àtẹ̀kọ̀ ìṣẹ́fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ìta bá ti tẹ̀lé ìṣẹ́ náà rẹ̀ then aná yóò tẹ̀lé ọ̀gbẹ̀lẹ̀ bí náà náà kéèkọ̀ للذين يأكلون الربا ليلا ونهارا في كل يوم هم ما دبل ماشى البايع يعني اننا قاعد ايني ولا وحده من ربا ومولد سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتعبط الذي يتعبط الشيطان من المسجد ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأهل الله البيع وحرم الربا فمن جاءه موئلة من ربه فانتهى فله ما سلف فمن جاءه موئلة من ربه فانتهى فله ما سلف وأمر إلى الله ومن أعد فأولئك أصحاب النار هم فيما خالدون ومن الذين يأكلون الربا أبنى كهل الربا الرضا أقول لكين إليك ذلك اللهم ادع عنا الغلا والوضع والرضا

والربا الربا أمريكا أظن يأكلون الربا أنير الربا لا يقومون النيرة كيف يوم القيامة من كتن إلا كما يقوم الذي عسى ọdún náà ìkẹta ọdún náà mẹ́kọ̀ ẹ̀fẹ́ ọdún náà ìkẹta yìí yẹ tọ̀họ̀ bọ́tùbù ṣèkán ìnàlùmọ́sí ọdún náà ìkẹta ọ̀fẹ́ ọ̀fẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀ fún ààrẹ àgbẹ̀tìjọ́ ṣèkán ọ̀rọ̀ àwọn ẹ̀fọ́ náà ọdún náà ìjẹ́ náà wọ́n fìyà. àtàhọ́bọ̀tù bìmáàná dọ̀ọ̀lá rẹ̀ pé أنا التهبط ومن كمان كي هذا تعبوك أو جنرا هو مدام أنا أبونا إجزاءها لا تدري يوم القيامة أنا لا تدري يوم القيامة تقول لك أصاب الربا يا أبان أنا اللي لك يا رب يأكلون ما الذين يأكلون ربا هنا ربا بما أنهم أودي لبنا فزي يدل مع قرآن أين أنا أودي لبنا فزي يدل مع قرآن أين القبعان اللي عباها الرضا العقل رضا بمعنى الارض والكسب هو فزنا يا كارثنا وانتم من تدعوا الارض رضا دو ما ندعو رضا دا والكسب اتسان واقع هناك كسب تنوري تنوري جنايا الذين يأكلون الربا أبانا كأبي ربا يأكلون أباني لا يقومون إلا كما يقوم الذي يتهبطه الشيطان من المس pẹ̀lú àkókò ìtàkùn lọ́nà ẹ̀rù ọdún mẹ́kẹta owó kìí sí àmẹ́rẹ́ ọmọ ẹ̀mẹ́rẹ́ àwọn ko a ba su nan da zai yi yasa aljanu rahmanu ana kan yin ke na wadda mai rogoroga a ba na yi da yi hana dan ne yin da da alam ra ko da mu ya mu ọkọ̀ náà rí ìgbẹ́nẹ́ ìfẹ́ mẹ́tẹ̀ mọ́ nígbà àpẹẹtẹ yọmọ sí àmì ẹ àpẹẹtẹ ìfẹ́ yọmọ sí yọmọ lẹ́bàá yọmọ sọ náà jẹ́ nínú wọn àwọn ààrùn ní nínú ẹ̀nà wọn ni fún ìgbà kàtọ́ àbẹ́ẹ̀ náà kàtọ́ ìrọ̀lá ká àjẹ̀nà ọmọ wọn lẹ́nu إيه إيه أمريك الله الذي يتحبطه الشيطان من المرض يجب أن يكون الإيمان وكا أنا إنما المال أنا نجوف إذا لم يراني إذا لا يسمى لا يجري وكا أبونا مريد يتعب ليه أتيدي أن يكون مجنون on tún múlẹ̀ múlẹ̀ ẹ̀rọ buhari on àbílẹ̀ yìí ṣe ra àtàhájú ìyẹn ní ìjọba buhari then quran rẹ̀ ó lè kíkọ́ àti ẹ̀kọ́ káàkiri yẹn lórí ìṣòro ìyá sẹ́lẹ̀ lórí ìjọba gbéta zèrán òun náà lè ṣe àjọ bàtà zèrán àbá lọ́kà ẹ̀wọ́n tí màá nìyẹn ẹ̀wọ́n tí màá nìyẹn ọdún màá nìyẹn wọ̀fà àrùtà wàhálà tàkà lókè wàhálà wàhálà tàkà ana mı kaydın adamda ya mana ya ya e, pahalı da deman ne lan ben ne şey şey şey ya o ya da ya deman man ne bugün bunu vallahi kaydın ya ona da bak kaydın kaydın bu kaydın kime sen kime sen ne anlatım ki ne ya mustafa öyle onun harikası ben armağan Resulü'nün أنتم قلنا حتى نوان تكيه فقد باع بأهدهم كنا لهم أو قد غرقاتهم هذا كلام كفر نبيه من هذا هو ومن ثم قال تعالى ذلك اني يعني من راى يوم القيامه ده هذا القران جنين هو ذلك بانهم وملك امن راى الله عبدك قبل الصالحين قالوا انك انما البيع مثل الربع فكبرنا يقول ايه هذا انما البيع مثل الربع àkókò ẹ̀ máa ń tẹ̀lé ẹ̀ sínú sínú sẹ́mi àákà iná máa bẹ́ẹ̀ yẹn mẹ́rin lórí ìgbà ẹ̀ kẹ̀hẹ́ kọ́ndíṣọ̀ mi náà lè ti bá àkókò ẹ̀sìn ìwé náà yẹn ìwé ìdí ní ìgbà náà ọ̀rẹ́ náà wà ní kọ́ aláàrẹ̀ kánkọ́ aláàrẹ̀ kò lọ́n bẹ́ẹ̀ ìwé ti àwọn mẹ́lá aláàrẹ̀ kò lọ́n bẹ́ẹ̀ ìgbà ìgbà èdè èjúmọ́ àkàndá ìjọba ní ìgbà ẹ̀ka ọ̀pọ̀ rẹ̀ fún owó ìjọba àwọn àárẹ̀ ọ̀ ó kẹ̀lé ẹ̀fẹ́ lẹ́kẹ̀ẹ́ háyà wà ní wọ́n mọ̀ sí háyà wọ́n mọ̀ bẹ́ẹ̀ ìdílé òde bá ti bá ìgbà láti wọ́n bá tó mọ̀ gbà ọ̀rọ̀ ìdákùrọ̀ háyà náà bá ti interest interest ilé ìdílé ọ̀yọ́ wàá tún interest ojú ìdílé ìdílé ọ̀yọ́ Afẹ́lẹ́ ń bá ìgbà òbí òbí wọ́n tẹ̀ fún ìlú ní ìjọba ṣe ìdíje ọ̀dọ̀ ọ̀tẹ̀ fún ìtẹ̀sẹ̀ ìlú tí náà ń tẹ̀ sẹ́yìn ìlú ọ̀dọ̀ ìlú ọ̀dọ̀ làbọ̀ kápítà interest nígbà náà láti náà àyíká ìlú tẹ ọ̀yẹ́ kẹ̀kẹ́ rẹ̀ interest mama rọ́ọ̀sùmá rọ́ọ̀sùmá capital. then ọjọ́ ẹ̀mẹ́kìnrin nígbà àwọn ọ̀nà rẹ̀ ọba that interest the one that the really there but I am another dance about uh, you see well that's what I usually do and I'm more remote one I'm not interested أنا ما بين رضا إنما البيع مثل الرضا اقتنع ebi ìjọba náà yóò wá ètò ìjọba àti ìjọba ebi ọ̀hún ìgbà náà any qaida lughat al-arabiyya because you want to understand it's an account in na na mu ka na wa sada muta oh ma ka na wa sada muta ijo ni na ro ijo na ni ka da ni ko le ni wa ga ma ka na wa ga ka mo ẹ wà á mi wà á mi kú mi ọ mẹta kó figure of speech wà á lẹ́ta he is as strong as a lion kó he is as strong. as a lion go as strong as lion ọ̀nà ìlú ọ̀nà náà mà ní kọ́tà ọ̀nà lion náà ṣe èyí ní kọ́tà mọ́tà ko ẹ̀họ́ wà nínú mẹ́ta bọ̀. Luka during the fight, the man was a lion in the fight, so to mẹ́ta bọ̀ ní Nàìjíríà. Or, in fact, the man is a rock. Ọmọ oh ìka the man is a rock, ọmọ ìhàn àti kóró. Ebi máa ń nọ ọ̀hún àti nàlá ọ̀nà ilé ẹ̀dọ́gba ní èyí kẹ́kẹ́ mẹ́ta. Pátábẹ̀kọ́ yẹ̀ wá. Ọ̀rọ̀ àtẹnáà ti ń dábàá ìgbéyìí nísìlẹ̀ rírà fẹ́mìnà rìgbọ́ ọ̀rẹ́ àpò aláàlú mú jáì ẹ̀mọ mẹ́rin pọ́wọ́n àti ìjìyà àti àwọn ìpàláyà ìbéèrè ìnáwó ìbẹ́yìn máa náà yìí ohi ẹnu òlèrè kọ hàlàlà hàlàlà lọ́wọ́ ẹ̀sẹ̀ hàlàlà yìí ó bu ẹ̀ka ọ̀nà àrà ọ̀rọ̀ wà ní anama yin kaida ọmọ bẹ ẹ bẹ yàn ní kẹdẹ yìí ní ẹrú ẹ yàn kẹta iná màlúrípa nísìmù bẹyì dé yà wọ adé kan ìgbé náà láàyè mọ náà wọlé ẹsùn kẹ ìgbónú ẹsẹ náà ọdún máa ná ìgbónú ọmọ náà wọn ní halal إذا أنا من الركوع أنا أقول لكم تكبير يا مصر يا ولد <laughs> aka ìnáma bẹ́ẹ̀ ó nípò rẹ̀gbà tàṣbí yìí ẹ̀ àmà ni àmì tàṣbí yìí ní lóko tó lọ́rọ̀ bí yà ìgbà náà ní tàṣbí yìí hàn nọ́mà ni ìgbà náà ọ̀dẹ́ mú mi báyìí ìgbà náà ti bèèrè ọ̀rọ̀ èkó ìgbà náà ti bèèrè ìjà ọ̀nà ìmúhùn tó lè bèèrè ni ọmọdé máa kàrẹ́ yìí ìjà náà wọ́n ọ̀nà mọ̀lítà ẹ̀wọ̀n ọ̀nà ìta mọ́sàdù nàìjíríà ọ̀kà فمثل كمثل الصفوان عليه قرار sọ́mọ̀ èjì tiẹ̀ atọ́ba náà ń wọ́rọ̀ déèdì yìí rẹ̀ fan lórí yìí ọ̀nà ní kọ́mọ́nù wọn máa ń fi sọ́dọ̀ kàtó orí ìjọ ìyá ẹná tí kùtà lọ́nà ara ta ìyá tàbọ̀ náà nà. sọ́dọ̀ náà ìtàṣí bí inú ló gbàtọ̀ rẹ̀ bí ìṣẹ́nu èsì èyí ìta wọ́n máa lọ ọmọ yẹn nínú ìṣẹ́nu èsì èyí. sẹ́ńdì ń dálẹ́ àlùkò yìí aná ìkọ́nà aláàlẹ́ lẹ́nu tí ilé níjọ́ yìí gbá aná ìhọ̀rọ̀ ọ̀nà ọ̀kọ̀ aláàbí náà ìgbẹ́ ọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ́ ni ìgbà lórí ìgbẹ́ yẹn kí ìdọ̀kọ̀ ọ̀dọ́ ni ìgbẹ́ lásìlá dọ́ni kọ́ ọ̀nà mọ́wáìkà ẹ̀wẹ́ yẹn kẹwà wáyé ilé ìlú ìlú. Dómori ọ̀wọ́ ló dómori hàn bá dómori kàrí ẹ̀ máa rẹ̀ ló kà ní. Wà hàlọ́láhù bẹ́ẹ̀ á wà hàlọ́ màrúbà àgànà yá kárì. Kó dómori ta àmọ́tọ́ni kọ́ìdà arábìkà ìmọ̀tò àmì èmi kàmá ìdẹ́ mara mẹ́ àlá kàásì dọ̀rọ̀ yẹn kà láti láàárín báyìí partnership àányí sole trade àányí other company trade náà yẹn mẹ́ dọ̀rọ̀ rí jòlí àlá wà á yẹ mọ́ àwọn ìgbẹ́ ọmọdékì aslan fil mu'amala al ibam aslan àbọ̀bọ̀ aláàd àyìnà ìṣòro ẹ̀rù òwúrọ̀ ìhìn aláàd ẹ̀rọ ní nàìjíríà ẹ̀kọ́ náà rẹ̀ náà ó èkó àyìnà ọ̀nà àfẹ́ríkà wà àhẹ́jọ fúláhùn bẹ́yà anything transaction amẹ́ríkà òlé ìṣòro ìfà aláàd àǹkúwa òwúrọ̀ aláàd ọ̀nà rà áṣẹ ọ̀nà òwúrọ̀ ní ìwọ́nà haram aslan wà ní nàìjíríà tó ń tó mú ọ̀rọ̀ nana gbọ́dọ̀ yìí mojúkọ̀ mojúkọ̀ ana ẹ̀sùn dákẹ̀ lẹ́yìn ọ̀rọ̀kọ̀ dáka ẹ̀kọ́ àti ẹ̀sùn dáàbò kúrẹ́ but wọ́n náà yà ní jẹ́ èyí sàn wọ́n láti hundred dollars tó lọ yọ̀ bẹ̀rẹ̀. وأهل الله البيع وحرم الربا ومرك دون من كده ما هي وعيسى وملاك وحرم الربا إذا يدل أن ما حرام أي فمن جاءه موعظة من ربه فانتهى ورطانا إكاد يا جن لكم orílẹ̀ èdè ìlànà ọ̀rẹ́tù ní rọ́bì ní gúdọ̀ mọ́lẹ́hàn dọ́mọ̀ọ́nà wà áfà ẹ̀wọ̀n wájí ègú ọ̀nà ọ̀kúnlẹ̀ ọ̀nà àti àrùn náà ọ̀nà mọ̀ọ̀nà rẹ̀ fẹ́ntà dọ́ọ̀nà ni fọláhùn máa sọ̀rọ̀ ìgbóná òde rí ara àwọn tó kàkọ́ lórí tram ọ̀pẹ́ ìnáwó náà stop àwọn dájú máa sábà anára àmì tó máa ìsìn halal bọ̀rọ̀ wà á múrò wòye lọ́lọ́ kúmọ̀ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìtàn èrè àná ọkùn ìjà kú sílẹ̀ mú ní ọmọ tómi, ń ṣá àáfà ànú, wà ń ṣá àkọ́bà, òun ló wọ́n yẹ lòdì ilé ya òun ló wọ́n yẹ ya rẹ̀, ya abaka bimana abaka akakushobe ini sheria kot da gari da bukara ya wa amruhu ila Allah wa in sha Allah afa anhu bi annahu afuwun ghafur wa in sha aqabahu bi anna lahu azabun alim mun na da hulai to amma to muri kai yanzu na ba ruwa ku kékeré wọ́n máa ń àdà ọ̀nà àmọ́ra yìí wọ́n ń wúwọ́ ẹ̀ṣẹ́ náà lọ́kọ́ ìmá àdà ìmáná ọ̀rọ̀jà ilẹ̀ tìjọ́ ọ̀rọ̀ tòbí rírá lọ́wọ́n máa ń bẹ́ẹ̀ tó wọ́n máa já ikú àìsí wọ́n náà yẹ gùn náà mi. فأولئك أصحاب النار قال أول أن أنا بي أنا عمرا أنا يوضا هري قلت الأجل إلو ديان هم فيها kuma dawwama yakunu fi nar da'ima in roba ya kulu ile egbo mo ah mo na man kan le shi egbo na man kan na lawa ya ni en yi ba da ni qur'an to hoye ta da ka to wa ya ka ataka asabu nar hum fiha ghalibun ah أمور سبحانه وتعالى ذكا يمهق الله الربا ويرمي الصدقات والله لا يحب كل كفار أثيم أمرك يمهق الله الربا أمرك دناه ربا يمهق izo ọdọ wọn nara mmorikọ nọ na alaka ẹyìn e ọmọ ẹkọ ọgọdọ nìsan ọdọ mbẹrẹ kọlọ àti ha ọdọ mẹdọ yà rọ pàtàkì mbẹrẹ kọlọ bá yẹn ẹjẹ nureka ẹnna ẹyìn external business economy of scale then internal economy of scale wa debit credit ka yamhakullahu riba umurki zana hi riba halaka au anything is only igwain stand destroy stand destruction any moment anytime ويربي الصدقات ومريك دوني شاب بركة عشان الصدقة ما لها منه ọnụ wa na jugboro ruonu wa na jugboro dure ka sa here na والله لا يحب فرزتر عمر كنوت بني كل كفار فما كان كفار باكم هذا كباب فلا شيء يقوم كامل عفين اي عفين كان عفين على وزن ضعيف وامي بوري بطول àrígbà màkà káàkiri wọn ní àmì rìgbà ẹni kàfẹ́ káàkiri mi sọ́ọ̀rì lógàtò wọ́n yà mí sọ́ọ̀rì ìsìlá ìmáàna síkà ìndà mazahibu arba wa ìndà sọ́làfù sọ́ọ̀lì hàtà wa ìndà sẹ́yìdù àfíyàl wa àrọ̀fù àrọ̀ sọ́hìbù wájú ànwà. والجبين الاظهر أستاذ تربية البشرية كلها محمد رسول الله وياشن وياشن يتوقع دعوات إبادة همت سريان سريان سريان أول ولي أمري يوتي أمر سبحانه وتعالى أقول رزاق دومري ما سمرا ذا ربنا سبحانه وتعالى ذوك إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الذين آمنوا فلتلاقون عدوا وعمل الصالحات دعم قريبا وقريبا لنا جرى من دليلنا وأقاموا الصلاة ده يعقوا صلاة وأخذنا لذا ما جادلا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والربا والزنا والزلازلة وال... و... <laughs> ọ̀nà ìdókòwò máa ń sọ wọn òmúlẹ̀rọ àmì lẹ́sìkì ètò náà gbogbo ẹ̀rọ ọkùnrin náà ti wà kéjì tó náà gbogbo ẹ̀rọ ti máa ń rẹ̀ ìyá abẹ́rẹ́ ìmúlẹ̀ ti hún ní ìrìgbọ́ bórí àná tí àkúsọ náà ti sọlá tó hún ní ìrìgbọ́ wà á ta ohun zakata wà á ní zaka ti zaka dáàní ìkẹyà ọ̀nà wọn dáàní ọ̀hún ní ìrìgbọ́ muslim amualehi sọdakọtọ tuntun hirukú wọ́n ti zẹkù bí ìhìn bí ha umuri kesehun ni ekene ko muri ni won te mur sallallahu alaihi wasallam sada katra zaka tutahhirukum tutahhiruhum dawni wa wa tuzakkihim biha dawren hawa abuna muri muri أظن أكتنا داني لكان لهم أجرهم عند ربهم إن نار يوجد سوى إبن يمين wala hafun alaihim innebe yawa enye wani wa fi ana wi riba eku idaniku wala hum yazanu omuri owe tuwa ayi enne nya dudo omuri ya amanu اتقوا الله وذروا ما بقي من المؤمنين فإن لم تفعلوا فاحذنوا بهرب من الله ورسوله وإن تمتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ومن سبحانه وتعالى يا أيها الذين آمنوا ما هيوم نقوى دوني اتقوا الله نعم هيوم لني وذروا ما بقي من الربا هو نواني كتاب أنا بتي إن ربا مالا أنا بتي با أصدق يكتب ربا كتكو إن كنتم مؤمنين أنا الكوى دوني لأنت يا أولي وأكوى دوني مريد دوني صلى الله عليه وسلم in lamtun alu wa ka wa ba man ne fa'azanu anawu ne ka bi harbin min Allah wa anya ne kona nai na kana wu mu ya tutu mu ọmọ yẹn ọ̀nà ọ̀dọ́ ní bọ̀lá kọ̀rẹ́ kó akéré di ọ̀hún ilẹ̀ bank bank na ọmọ ìkìlẹ̀ náà ìgbà rẹ̀ pọ̀ pọ̀ pọ̀ àbí bank ọ̀rọ̀ ayé rẹ̀ náà ni bank ní transaction with usury ẹni abbreviated lẹ́kọ̀ọ́ rẹ̀ hàn ìjọba rẹ̀ interest owó àṣeyọ̀lá abaniri bank ẹnna prepared abanaru kọ́ra ẹni bank ẹni refinery nan they are potential kaita wẹ̀rẹ̀ they are potential dunudu seitan ẹni sẹ́yìn pẹ̀lú dunudu rahman they are soldiers ẹni the western rap prepare oye kò wọ́n yẹrẹ kò dé tẹ́lẹ̀ for that. What we have in this bank, banks of UBA or even have this bank. Ẹnà ẹgbẹ́ rẹ̀ lè wọ́n jẹ́ kẹ̀lẹ́ kí Habib bank. Ókè ìṣẹ̀lẹ̀ bank? náà mẹ́, wọ́n jẹ́ kẹ̀lẹ́ sí lọ. Ẹ̀rẹ̀ rẹ̀ náà ń bẹ̀rẹ̀ àtẹ̀tọ̀ ọ̀wọ̀rọ̀ àwọn. Ayé náà jẹ́ kẹ̀lẹ́ òṣèlú. Yẹ́rẹ́ ní bíbí náà, what do you mean? Who is willing to? Ẹ̀ ajẹ́ kẹ̀lẹ́ náà ń tẹ̀lé ọ̀rọ̀ náà èyí ti lè lẹ́ẹ̀ka ẹni títọ́ nkẹ́lẹ́ náà wọ́n á ṣe kìnnà tí bank àwọn ọmọ ẹ̀ islamic bank ife ẹ̀rọ ọ̀nà ìnáni ẹ̀ẹ́dẹ̀ kọ́ ṣe kẹ̀rọ tí lóde ètè rẹ̀ lọ ten million na ten bank bẹ́ẹ̀ kìnnìtẹ́rẹ́ kìnnà ọ̀nà ọ̀hún. wọláì tẹ́tí náírà ń lò sí ní iná nù ọdún náírà ẹ̀ kò nyẹ́rà òkúta kànyé bá òkúta bọ́ sí tú lọ́n ọ̀lẹ́ òkú tiẹ́ ọ̀dà wọ́n mẹ́rin tú lọ wọ́n mọ̀ kọ́ ẹ̀zọ́ ìjọbọ́dẹ́ àtàwọn ọ̀rọ̀ wọn mẹ́rin tú bọ̀ wọ̀ wọ́ ẹ̀zọ́ àmọ́ dáhùn sí ètò àbúkè sẹ́lẹ̀ ẹ̀ àrẹ́ǹdì sábì ọ̀bẹ́ àwọn ó lè ti kàfi ten million sáwọn náà sọ̀rọ̀ èyẹ gọ́ọ̀rù kọ́rin dọ́ọ̀lù àti gbọ́ nǹkan lọ ten million ta wàá ti tẹ̀wù yọ wá. èwo náà nàá nàá tẹ àárẹ̀ kó five million sí náà báàgì òzè tán. ẹnà tí náà tó lọ́nà ọdẹ ní ṣòro ẹ̀ bá dá ṣòro náà. ẹ ẹ wọ́n. nínú àrùn tàkì. ẹ̀rẹ́ kan dáṣẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ lọ́ọ̀sì rẹ̀ wọn lọ́ọ̀sì gẹ̀ẹ́ bẹ́ẹ̀ bí wọ́n máa ń dọ́dọ̀ sáìn dáṣẹ́ kí lọ. àárọ̀ àmẹ́wà láhẹ́ ní àwọn ọmọ ẹ máa kà bọ̀ àbí báńkì náà wẹ́rẹ̀ ẹ̀ bá ń dúró mìíràn cooperative and commerce bank one other ọ̀pọ̀ wa kó yẹn. na kọ́ṣọ́ náà ẹni export àná wọn náà. àwọn ìkàwé àwọn ọ̀dà àtẹ̀tù kọ́ṣọ́ ẹni export àná. ìwọ́nà ọ̀dà kan how many ìwọ́nà kìí hàn yọ̀ ẹ̀ńtẹ̀lá how many hundreds of millions of naira ẹni na nyina na every month. bọ̀dá ọ̀dọ̀ pé kìí bank ọ̀nà. ẹ̀wọ̀n náà yíyan sọ̀nà sí fifty thousand sí one million náà ń sùn lọ́dọ̀ kọ́lá àgbàsọ́ bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ bam wọ́n sẹ́pà nǹkan ọ̀rọ̀ ní kọ́ọ́mẹ́ wàhálà ní nìkan bẹ́ẹ̀ mọ̀ láàrin. àtà ara rẹ̀ kọ́ france. today ayan náà kan hundred percent miha bin miha hundred percent anyi bank ilẹ̀ ti france anyi bank ilẹ̀ ti brazil anyi bank ilẹ̀ ti switzerland àmàlà anyi àhẹ̀tẹ̀ náà bank náà ìkẹlẹ́ yà practice ẹ̀lẹ́ òkòmò ni àmà dey practice hundred percent islamic bank dọ́mìkà bẹ́ẹ̀ ni yíyọ dẹ́yẹ kìí dẹ́rù because yẹ̀mú hapò lọ́hùn rẹ́bà wọ́n yóò gbèsè rẹ̀ kọ́ọ̀tù ina flooda ẹnu bá nǹkan náà ẹgbẹ́ ìdíje nàìjíríà ara ẹni di very wide gap those who are rich will continue to be richer those who are poor will continue to be poorer àwọn máa yẹ ẹni tán ni because ẹ̀yẹ́ náà pọ̀ wọ́n lè fẹ́ ìnáná rẹ̀ bù bẹ́ẹ̀ ẹ̀yẹ́ náà bí ìgbà ẹ̀kẹ́ ní sẹ́yìn náà dáa rẹ̀ ẹ̀yẹ́ náà bọ́ dàrú that you are paying more than necessary. we all lóun ní ká nǹkan ẹni mọ́tò lóun ní mọ́tò fún àdá gbogbo ibi jẹun ẹni náà dẹ̀nà ẹni mọ́tò dẹ̀yìn ọgbẹ́rí trip dẹ̀bá gold gọ̀rọ̀ mọ́tò ẹni àyà náà ká ọ̀yà náà yà àbá lóun nàìjíríà ọ̀hún bẹ̀ three hundred thousand dáwọn náà fọwọ́

ẹ̀yìn ọ̀nà àmúkọ́ náà ti sálẹ̀ rẹ̀ ní ìgbẹ́ ọ̀kadà ọ̀nà òjìdá ìṣekú náà ṣe yan mẹ́tọ̀ náà. ọmọdé ọ̀nà tó àlọ́ wà á kọ́ ọ̀hún náà rí anábẹ́tẹ́ ní rìbá mi ààyè ní ìdáná ní ìnáná ẹ̀mí rẹ́bìnrin ní ẹ̀mí kìnìún náà ẹ̀mí kọ̀dílì yìí lọ ìmùsíyà rẹ̀ yìí lọ. na àtẹ́yìn àdéhìí ìdá ọ̀rọ̀ máa wẹ̀ bọ́jọ́ lọ́kà mẹ́sàn-án ní ọmọ ọ̀rọ̀ náà ẹ̀rí kó inú olílẹ̀ ó tó bí olílẹ̀ jẹ́ ọgọ́lọ́gbọ̀n ní kìnnì ọmọ ìgbọ̀lọ̀ akọ́lọ́gbọ̀n tó bá àbọ̀ nílò ní ọjọ́ ìdá kú and dọ́jọ́ ẹ̀ dọ́jọ́ ẹ̀ ó wọ̀ dìrọ̀ the matun hadith àti the meaning or understanding of that hadith ọmọ kan ayé rírì bá ọ̀dọ́ náà kàn án mílíọ̀nù ògbó wọ́ọ̀rù mọ́ọ̀nà ọgbọ́n ọ̀rẹ́ yìí agbọ́dọ̀ wọ́ọ̀rù náà nìyí kúkú mọ̀mìnì bẹ́ẹ̀ náà tún mẹ́rin mọ́ wọ́ọ̀rù náà nìyí àná ọgbà ẹ̀rẹ́kọ́ ọ̀rẹ́ ẹ̀rẹ́kọ́ gbàgbà ẹ̀rẹ́kọ́ náà ìkó ó lè pèrè kù ẹ̀kú náà ń kọ́ mi pèrè kù ọ́ ẹ̀kún nàìjíríà ẹ̀sìn wọn ní ìmúrí kẹ́nà ẹ̀ but ẹni third world nation ẹ̀wọ̀n ẹ̀ ní àárín ani ghana kú èyí ìgbésẹ̀ náà ghana nànà anakọ́mọ àti ìtòrè bàyẹ̀lẹ̀ nígbà tó ìlú nàìjíríà bẹ́ẹ̀ àkíkà they are living better àwọn ní wà ní nìjẹ́ ìrẹ́lẹ́ nìjẹ́ ilé ọ̀dọ̀ ilé yìí wọ́n mà níta ilé yìí wọ́n wà ń lè yí bí etí ìná tó ayé àǹfààní egbólógbò yọ. ẹ̀rọ àkàrà báńkì dé ní ojú ẹ̀kọ́ ní ẹ̀yẹ́ báńkì kẹ̀yà àtẹ̀kẹ̀ náà ti ń báńkì. ìmọ̀lẹ́ ọ̀dọ̀ ilé ẹgbẹ́ ìrọ̀rọ̀ ẹ̀yìn bá àná ọmọ ẹ̀ ń bọ̀ àdó èyí ò lè jẹ́ lọ́rẹ́ mọ̀ náà yìí lọ ká kọ̀ ní adùn ọ̀nà yìí mẹ́rù ẹgbẹ́ tí ó lè rẹ̀ mẹ́rù ní ẹgbẹ́ tí ó lè rẹ̀ lọ ká kọ̀ ẹ̀rọ ọ̀nà yìí bẹ́ẹ̀ lọ́nà tó kọ́rọ́ ẹ̀rọ náà kọ́ ọ̀rẹ́ lẹ́yìn tó kí ni lọ́rì jọ́ọ̀bù tó ìyá ẹ̀rí náà rẹ̀ yẹ oko ọ̀nàdànà àpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ká àmì wá ṣe àṣà bẹ́ẹ̀ ni a ní nìjẹ́ de very simple life but they are advanced ẹni ẹ̀yin ni wọ́n ń nẹ́mu. wẹ́ẹ̀rẹ́ ẹ̀kẹ́ ẹ̀rọ yìí kọ́kọ́ ní ẹ̀kẹ́ ẹ̀yìn máa jẹ́ ọ̀dà ní ten naira ten naira ìlànà àjẹ̀wò aṣọ ní nìjẹ́ da dàmánà rice looking good, not that at all. What do you mean, not one at all? Grandma, grandma, I'm the color card. Yeah, yeah, yeah, I don't know. Yeah, yeah, yeah. That must be right. That could have been better. Yeah, yeah, yeah. Or oh, it's not the way that it's better. Then I, then I don't know ọ̀hún wọ́n yìí ní ìjà yìí. ọmọ ìbọn náà sáà nà dọ́ta wà ń tóbi tóbi lómi lè fi náwó ọmọ ìbọn náà tóbi túbà múlò ní ìtọ́nù jẹ́rì ẹ̀rí hánẹ̀ ọmọ wà ń tóbi tóbi kò yé dúró bá mi. òun náà á máa sáà lọ́la tó dáa.

àmọ́wèrè ẹ̀bẹ̀ bí jọba fẹ́lẹ́bù máa sọ̀nà wọ́n bí gbọ́dọ̀ ń lọ aṣọ ìrọ́lá àbá ọ̀nà ẹ̀rẹ́ kàkọ́ ìjọ mi. àmọ́ ayílé ń gbọ́dọ̀ náà máa tẹ̀lé èso jẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ wọlá tó lẹ́hún. so àti òun lẹ́rẹ̀ rà ní bàtà ọ̀hún tó nà lọ́dọ̀ rẹ̀ rà ní ọ̀dọ́ àwọn tó ti nàrà wà. then ẹ̀fẹ́ rẹ̀ rà mí ọ̀rẹ́ dá tó ṣe ẹ̀wọ̀ á kó máa wọ ka ìdìbọ́lá àtàlẹ́ ọ̀rẹ́ yìí ó ti tẹ̀sẹ̀ ọ̀rẹ́ pa. wọ́n kàn ní ọ̀nà yàtọ̀ kan nìkan ní mẹ́rin ẹ̀kẹ́ ló ti rẹ̀ rà wọ̀ àákún àwọn tọ́ni ti gba èrè ẹgbẹ́ kan àìsí ẹ̀kẹ́ orí ti rẹ̀ rẹ̀ ní ọ̀nà ìdọ̀wọ́ rẹ̀ máa ọ̀lá ti máa mú náà rẹ̀ ọmọdé sọ́nà ọ̀tọ̀ hàn lọ́kà wẹ̀ ìrìnkàrẹ́wẹ̀ ọ̀làtún àwọn ẹ̀rẹ́rẹ́ àmì ọ̀rẹ́ ọmọdé sọ́nà ọ̀tọ̀ hàn lọ́kà wẹ̀ ìrìnkàrẹ́wẹ̀ ọ̀tọ̀ ìfànàlẹ́rọ̀tún ìlànà ìsọ̀rọ̀ wà á tọ̀sọ̀dọ́kùn ọ̀yọ̀ lẹ́kùn ìrìnkùn tún tààlà mọ́ọ́nù ọmọ tó nọ tó ń kú ẹ̀ ń kí àná kò kó ọ̀dọ́ nílò kìlá òwe lórí àwọn dọ́kítọ́n náà ká áá nígbà tí ìgbọ́ọ̀rù ó kè jẹ́ ọmọ pé dọ́kì ẹ̀ náà ti ẹ̀rọ àti ìgbà kọ́ ìmọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́nà tó o sì rọ̀ ọ́ ẹni kọ́tà ẹ̀yìn tó فنظرة إلى ميسر فنظرة بمعنى انتظر يجا إلى ميسر كورو الله وفيه اه يدوك بيها ولما دفيت نكويه أما سيلو نيالا وكسورة وإن أعنت شدته خير لك وأكو كسب هاي لأمريكا من يوين أدوك أكو كنابا أكو كوي أو بزوء أو إنه كسائه وهذا كسائه تنورا كسائه كسائه كسائه كسائه كسائه كسائه هو خير لكم ملكم نيدهم إن كنتم تعلمون أنا فا إلي أنه يبني وأنيو يعني ومجبنا وتعالى دوب على فرنكا عبرنا كان òun èjì tó dáìjánu tó dọ́ọ̀tọ̀ wọ́n ká wọ́tẹ́kù ìyàwó máa ń tó jà òun náà fi ilẹ̀ lọ. tó ń má tó wọ́n pa kúrò náà máa kàfàbà wọ́n láàyò lọ́mú. ọmọ ìkọ̀ wọ́tẹ́kù ìyàwó máa ń ìyáwó ẹ̀kọ́ ẹ̀ ní àgbẹ̀ ìka ìyáwó bọ́ọ̀n ẹ̀kọ́ ọ̀nà ìyáwó bọ́ọ̀n ẹni dè ọ́nyẹ̀ wọlé ìyáwó bọ́ọ̀n àtúnákẹ́ ọ̀pọ̀ fídíò lọ́mọ́ ìyáwó bọ́ọ̀n yọ̀ọ́ mu sọ̀kọ́ ọ̀bùn yọ̀ọ́ mu ẹ̀kọ́ mu náà sọ̀rọ̀ rọ́bì lálẹ́mí ẹ̀hìn yọ̀ọ́ mu sọ̀rọ̀ yọ̀ọ́ mu fúrú zálìkẹ̀ yọ̀ọ́ mu fúrú yọ̀ọ́ mu يوم يوم الثناء الحاقة يوم القيامة الثناء يوم درج يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم يوم يقوم الناس لرب العالمين يوم الدين يوم تبلى سرائر وما لهم من قوه ولا ناصر يوم لا بيع فيه ولا هدى ولا شفاعة والكافرون هم الظالمون واتقوا يوما يوم كل هناك يسيء أعطان ترجعون فيه إلى الله أي ترجعون ترجعون أعظم من دم الوجوه It's not active, it's passive. You shall be returned. You are going to be returned unconditionally wotu wòle àbáwọn nínú agbó wòle àbáwọn nínú ìní kúrò náà súnmọ́tò wá bá gbogbo náà sí ọmọdé iṣẹ́ àbúrò ọ̀sá àbúrò ẹ̀sá ìmọ̀ àkàbẹ̀wẹ̀ kọ́lá náà ẹ̀kọ́ àbíkọ́ náà lọ mí dé wọ́n mú láyé ìfàmú ẹ̀kọ́ ìrọ̀nà ẹ̀yìn ọmọ ìyẹn náà ẹ̀ka àmì rí from this class ẹ àkóyún ayẹ ẹ̀hìn kẹlẹ́ bí ẹ̀rọ kọ́kọ́ rẹ̀ tó múlẹ̀ èkú wọn ayẹ ẹ̀hìn nù ni yẹmà kàkà ayin ẹ̀ta iná. The longest ayah in the Quran, and the next verse only an àti anasáàpá ẹ̀rọ náà mala ọ̀nà níbi ìrẹ̀ ọkùnrin mẹ́sì ọkùnrin mẹ́sì àlùfáà na fún ìṣàlá sàálà wọ́ láàká nínà múlò ọdún sí ìwọ́ múlò àbọ́níkà ilé ẹ̀yà ìjọ àyàgẹ́ múlò ọdún ana abuwa jana ina munawa na dojiri na ngomuri munawa su kasa da baya su koro yi ya yi ni odo jeri munawa do dawai e, oyi ko tele la wai munawa do do munawa abi ni le lati ko de ya na ni to munawa le lati ko de na muhala munawa o izan tuta munawa so yo to wo ibi ba mi to munawa to munawa da fe mwenye nabo ila naye awede manitwi ila ila ila سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين السلام عليكم ورحمة الله